jù bí lọ torí tìbí tirẹ̀ la wáyé ire ayé tí gbogbo wa kó pọ̀ jù ìrìn àjò méjì. ayé kò dùndùn ta ló lè mọ rìn rẹ̀ rìn àgbàrá òjò ń gbé tí a tó ń bọ̀rọ̀ ìṣápá orí orí gbé wa débùú. o kíre kó bá gbogbo wa ìrìn àjò wa láyé kó má já sí ikú ká má ṣe kàgbákò ká má ṣe kó ibi lọ́nà ìgbé ire là kéréké lọ́nà odò ire kó jẹ́ ti gbogbo wa. ìrìn àjò méjì láyé o. AITV orí jẹ́ rírẹ̀ ayé mi ò wá ibi rẹ̀ ni ó fẹsẹ̀ mi lé. bàbá tó dá ayé àtọ̀run tó dá gbogbo wa. mo dé sọ fún ọ pé àlọ́ ṣe mọ́tò ẹ̀ lọ́la lọ ibo lélẹ̀ ìbọn lọ́gbé àwa kí ni gbogbo eléyìí nà. kí ni gbogbo rábìṣì. ibo lélẹ̀ ìṣẹ́ mọ́tò ẹ̀ lọ́la lọ. Ah, ah. kí tó lé wọn wáyìí náà. wọ́n wọ́n bá wọ́n bí wù yìí kílẹ̀ ìfẹ́ kò sí náà. sọ́tẹ̀ ni sọ́tẹ̀ rẹ̀ ni wọ́n lọ kí ni bọ̀ wọ́n sọ di náà. kílẹ̀ tẹ̀ pariwo náà. kim kim ah, wọ́n lọ ẹjọ́ ẹ̀ta àkókò àti ìjọkùn wọ́n lọ dúró. wọ́n lọ dúró. wọ́n lọ dúró. wọ́n lọ dúró. ọjọ́ ọjọ́ mo ṣe àṣẹ oṣù ló bàbá rẹ lọ ẹ ti jẹ tipẹ́ o wọlé ẹnìyẹn ti jẹ tán sọrí wọn ti máa ń náà jọ tó fẹ́ máa jábọ̀ wọn lọ́wọ́ ni. ó yá kò sí mọ́ sùkúl ẹ má fi bẹ̀rẹ̀ tẹ́ mọ́ abẹ́ bọ̀. èyí kí ló dé ẹ pariwo bí ufa. èwo láriwo wèrè tẹ́ ń pa sí kí láriwo ẹ mọ bí tẹ́ wàṣà ẹ yà wèrè ni ìfẹ́ gbọ́ ariwo kọ́jọ. wọ́n lọ pariwo lásán èwo ni wèrè náà kí ni gbogbo ariwo òṣìṣẹ́ ìpa ọjà lẹ́wàá ni ṣebí nǹkan tẹ́ ẹ fẹ́ àwa ti fún yín nǹkan tá a fẹ́ lélé ẹ̀ dẹ̀ máa mú fún wa lọ́wọ́ kan. àdìbòdà ẹ sí ní òṣì òṣèré mọ́tò àwọn ìjẹ́ nìyẹn. ẹ̀yẹ inú Twitter tó gbọ́dọ̀ sọ kó fún un ó lẹ́nu jọ kúrátì kò gbọ́dọ̀ yọjọ́ orí lọ bàbá rẹ ò yẹrí kó yàtọ̀ lọ́wọ́ yìí. kí ló dé ń pariwo ẹ mọ̀ bí tẹ́ wà yìí ọ̀run tó wà nínú ayé lẹ́wà yìí. Ah! mo ṣiṣẹ́ ṣe mo ṣiṣẹ́. ṣé ní gbogbo bíi wọ́n máa pa yín dànù ni o. ọwọ́ madam ẹ wo tẹ bá fẹ́ nù. àbàlẹ̀ kó yàtọ̀ lọ́wọ́ yìí ẹ̀gbọ́n fi sílẹ̀ ọwọ́ náà kì í gbé àwọn. wọ́n lọ́wọ́ ọjà wọ́n lọ́wọ́ ṣẹ́kọ̀ọ́ sá. sálẹ̀ mú ẹ̀jọ̀ ọlọ́run. èbè sáà. tó fẹ́ nì. ìyẹn lẹ fẹ́ Adé ló ní òun lálàá kan òun dẹ̀ fẹ́ kí gbogbo wa gbọ́ torí ẹ̀ la ṣe wá ń jí ẹ. ṣé torí pé Ṣadé lálàá lẹ ṣe wá gbá lẹ́kùn mi láàárọ̀ kùtùkùtù kí ló dé. ọ̀rẹ́ mi báwo ló ṣe lálàá yẹn. wọ́n ah, ah! ní yàn lálàá burúkú tí ò dá tó bá yàn lẹ́rú wọ́n wá ń bẹ̀rẹ̀ kí báwo ló ṣe là ṣé o mọ̀ pé kò dá kí yàn máa sọ àlá burúkú láàárọ̀ kùtùkùtù. Ah, ẹ ṣe kò tó kó bínú ni ẹ mo láàyè ó involve gbogbo wa pátápátá o mo dẹ̀ fẹ́ kẹ́ farabalẹ̀ mo fẹ́ sọ. So Hello, Peju. Yeah, sister. Báwo ni? Àwa <laughs> okay. Ṣé ẹ̀sùn dáadáa? Àwọn tó kọ ẹ̀ ńkọ́? Yẹ gbogbo wa láti jí, a wà ní living room. Inú mi dùn láti gbọ́ bẹ́ẹ̀. <laughs> Báwo dẹ̀ ni aṣọ tí mo rà fún iṣó láìkẹ́? Yẹ mo láìkẹ́ ṣe gan. Mm. That's nice. <laughs> Okay ma. Kò sí problem anytime ṣé ẹ gbàgbé ibi tá à ń lọ lé ni. ẹ á ó ti lálẹ́. ok then kó bá mi sọ fáwọn tó pé kẹyì ti ṣe kí àwọn mi fi african time. ah all right no problem see you soon. ok then. big sis all right you know. take care later. kí ló ṣẹlẹ̀. àǹtí wa. àǹtí ni àǹtí wa. ẹ kò sí problem ká ló máa fi bẹ́ẹ̀ lóko báyìí. ah problem wà problem ma báwo lè ṣe máa ń ṣe báyìí náà mo sọ fún yín pé mo lálàá kó tí ẹ sẹ́ni tó fẹ́ farabalẹ̀ nínú gbogbo yín láti gbọ́ nǹkan tí mo sọ. tó fẹ́ fọwọ́ ti gbọ́. ìwọ la ìwọ sọ fáwa ìwọ ìwọ sọ̀rọ̀ àwa gbọ́ sétí wọ́n ti sọ tiẹ̀ ṣé bí káwa gbọ́ lóko wá ti gbọ́ Joseph mo máa wọ̀ rí ó kí ká kú ṣe báyìí láti wákàtí lọ tàbá ti jáde ẹ̀ ń tàbá ti mọ̀ rí tẹ́lẹ̀ àní tẹ́lẹ̀ ṣé ó solve problem. a mọ̀ sí sọ èmi náà wá ṣọ́ fi lẹ́wọ̀n kí ló máa ń ṣe kí nìyẹn náà tábà ti fẹ́ sọ̀rọ̀ tó wà important lòun kò wọ́n máa sọ kókó kó tẹ̀ nífẹ̀ẹ́ lísì sí nǹkan tí wọ́n fẹ́ sọ rárá ẹnì rẹ̀ ṣe rí ṣé bí mo ṣe láàlá yẹn. Hmm! Ṣadé Ṣadé Joseph hmm! ó ti dé èmi Courtney àti Kim à ń lọ pàtì yẹn ṣó ti gbọ́ máa rọ àlà Jennifer hmm, <laughs> ṣùgbọ́n mo kọ́. Oh God. Eh? sórí nígbà tí Jagunlabi rí olóró ó tó yìí. Eh? wo story ti wà interesting nígbà tó wá rí kí nìkan tó ṣẹlẹ̀. kí ló tún máa ṣẹlẹ̀ ó fẹ́ ni. irọ́ kò ní choice mo ti gbàgbọ́ ẹ̀ múnú ọbẹ̀ nìyẹn kò ní choice ìtọ́ èmi máa sọ fún ẹ wàá máa tẹ fún wàá máa tẹ bíbí wàá máa lọ sórí kọ̀mpútà sórí gbogbo ẹni tẹ máa ń wá ìyàwó lórí íńtánẹ̀tì tẹ máa ń rí ọkọ tẹ máa ń wá gbogbo ẹ lórí íńtánẹ̀tì yẹn ọ̀rọ̀ yín dàbí bí wọ́n sọ àwọn sódò ni sórí tó bá ń gbé bàbá ẹ̀ tó ń gbé bàbá ẹ̀ tó bá jẹ́ pé ọ̀bọ̀kun lọ́wọ́ ẹ tẹ̀ ń ló gbé <laughs> tó bá yẹ pé ẹja ẹja eléjò ló gbé ó gbé nìyẹn ìwọ ara fún mi sí ẹ. kí ni ẹ wá kọ wa ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé mi ò láì kó bẹ̀rẹ̀ mi ò láìka obìnrin tí bá ti rìn báyìí máa ń di júrìn àti tí n rí júrìn júrìn máa ń là ọ́ wo ọ́ mi brown Nene. ni. yeah come in. ẹ fi sí bèbí. ẹ ká sọ ẹ rà mà. sit down. thank you sir. báwo ni. Ah, i'm fine. kí ló wá ṣe lérè náà eh, mo wá kí ọ̀rẹ́ mi kan ládùúgbò yìí ni mo lè rò pé kò ní dá kí kọjá wájú lẹ́yìn kí n má kí n. mọ́mí dáàdì ńkọ́. everybody wà. Wow ṣó lẹ̀ ṣú ọ̀pọ̀ rẹ̀ ló wá wà bí. obìnrin ni mo wá wà ìgbọ̀n. Ah, ah. wọ́n lẹ́ lọ́fọ̀ ó ní ihò ó lẹ́fọ̀ tó o kì í ṣé mo bí ẹ́ lè rẹ̀ tó wá wá pé ṣọ́kùnrin àbóbìnrin ni. ẹ wọ ẹ fi mí lẹ̀ jàre iṣẹ́ kọ́ sà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jàre. Olúwa ṣeun Olúwa ṣeun. ẹ̀gbọ́n ẹ̀ tiẹ̀ pè mí lánàá ó sọ fún mi pé títí ending òun máa wálé. ẹ ah! ẹ̀gbọ́n mi náà máa dé ending irọ́ ni o ọlọ́run mà ṣe o ẹ mọ̀ nǹkan tó fọ́ ni láti bí ẹni ọjọ́ mẹ́ta kan mo ti try nọ́mbà wọn sìn tí ò lọ. ẹ ó possible so nọ́mbà tó fi pè mí lánàá kò ṣe tèmi gan mọ̀ tí mo stọ̀ so no problem mo mọ̀ before today runs out ó gbọ́dọ̀ pé. ìyá ẹ̀gbọ́n mi jẹ́wọ́ tó dáràn gbòòrò gbogbo swaga yé láyé mi ẹ bọ̀dá mi adé ah mo ṣe o. so yẹmi sí kí ni jíjẹ mímu sódà. So jọba mi wá nǹkan tí ó máa jẹ fún. ẹ gbọ́ kí lè fẹ́ jẹ. ẹ má wọrí mo ti yó. ó wà ní ìjẹun kan bẹ. ṣe rí ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n sọ fún mi ti jẹ́ kí inú mi fò ó ti wà ókè. <laughs> ok ìgbà tí jíjẹ ò lè work out kí lè máa mú. àní má wọrí mo ti wà ókè ẹ̀wọ̀ ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ ń tètè máa lọ lé kí n lọ fún ọmọ mi ní ròyìn ayọ̀ ọlọ́run ní kí n ya bí o mi pé ròyìn ayọ̀ tètè mi fẹ́ wá gbọ́ lélẹ̀ ah ilé ya. yẹ́mi sí ṣé o ṣe pé flash ti wọlé pé òun ti dé. rọrọ wò lélẹ̀ gbàgbé jà rẹ jẹ́ títí máa lọ àǹtí. bẹ́ẹ̀ bí máa tọ̀ mí máa owó dà máa tẹ̀lé orí àdìsọ́ lọ́rọ̀ rẹ yẹn. ẹ jẹ́ mi ká ti tẹ̀lé tọ̀ mẹ́rin. ọkọ yẹn ìbúlẹ̀ wa lọ lálẹ́ ìgbà. Ah, irú ìbéèrè wo ló ń béèrè ẹ. ní odò náà ṣó fẹ́ ṣe rẹ́fúrì ni. ó máa yà mí lẹ́nu ó bẹ̀rẹ̀ nìyẹn. kí ló rán ní kí ni jọjọjọjọ mi ò fi bẹ́yàn ṣeré. níbo ni tinú lọ látẹ̀kọ̀ ó sùn mi o tó dẹ̀ lọ́rọ̀ lọ tí o kí ló ń wò kí ló ń wò ọrùn ọrùn afẹ́ jábọ́ lọ́rùn rẹ̀ kí ló ń wò tó ń yọrùn tó ń yọrùn báyìí. bọ́ọ̀lù tó ń gbá ẹ mò ń wò. bọ́ọ̀lù wèrè wo ló ń wò. a ò rí bọ́ọ̀lù tó ń gbá yìí. ẹ jẹ́ ń gist ni ẹ máa gbọ́n kò tí ì di ọ̀tẹ̀ ẹ̀ sọ ó lóun máa fún mi ten thousand. owó kí ni. àìwọ̀n <laughs> dà o. ọkùnrin mọ̀ bọ́ọ̀lù wò lẹ́ ń wò ṣé lady tó kọjá lọ yẹn kọ́ lẹ fojú trace ni anyway ṣó fáìn tọrẹ ni tábà yọ ẹrù tó àwọn ajú ẹ kù. ẹrù ńlá olóko ìta bó yẹ mò ń wò. ṣé mi náà eléyìí nǹkan kò ń ṣe ẹrù àyà ni. ọ̀rẹ́ mi máa wo ń ṣe ẹja re. mo jọ tí n bá sí bíbá mi ò mọ nǹkan tó lè dánwò. ṣé ojú yóò dojú yàrá yẹ ẹ. ó sú mi o àbí ṣé kò rẹ́rù ńlá ni. ó fẹ́ fún mi lóò chin gum ni. ọmọ ló straight bá a ah, in fact kó jáago méjìlá ló tó ṣe tán bí máa dúró díẹ̀ kò tí ì mọ bóyá ń lọ. jọ̀wọ́ ojú yìí ojú ojú ìyá yẹn ṣé kò rí nǹkan ni. ọmọ tó wọ blue yẹn tó wọ blue làpá bí. àǹtí dáàdì tó jókòó síbẹ̀ náà ń fẹ́ rí mi. ọ̀rọ̀ ẹ sọ fún pé mo bọ̀. ìjọba ilé náà tó dágbára bolẹ̀ ń sin kó má lọ jẹ́ ṣàlùmọ́ abadé tó má ti máa lọ bí five thousand naira lọ kò ní fẹ́ ṣe bẹ́ẹ̀. Ah. pẹ̀lẹ́ mọdé ẹ kà lọ sọ. my dear pẹ̀lẹ́ báwo ni. ẹ sọ ṣọwọ́ kè é. iye tí lọ sọ́dọ̀ máa ṣá ṣé wèrè yóò ní jáṣẹ́ mi báyìí ah, wá ọlọ́run ò ní fún ẹ ṣe má ṣe wà bí káwọn lè bá mi kó glass cup kí n sì máa mú kinní yìí o ò rántí ojú yìí o. Mm, not at all sir. o ò rántí làbújá wedding ọmọ senator. oh tájọ sọ̀rọ̀ iwájú ta. iwájú ta iwájú ta memory ẹ sharp. ṣe ok ẹ kú jọ mẹ́ta sir. i am very okay i am very okay. ah báwo ni. fine sir. ẹ pẹ̀lẹ́ my dear ọmọ gidi ah ẹ jọ ah, mo rò pé o busy níbi tó wà yìí not really but. a ah, má fi bẹ́ẹ̀ tì í má fi bẹ́ẹ̀ tì oh, busy in jail, o busy èmi ń wo pé we should ṣe wà yẹn a dẹ̀ We gún gbogbo ẹ̀ ká jọ kó síta ká ṣe eré yẹn jáde àbí báwo. no problem. no problem. orí ẹ tún pé lẹ́ẹ̀kan sí. bẹ́ẹ̀ mo rò pé. Ah, má sọ yẹn ó yé mi jù ó yé mi jù bí tó tó sọ dé lọ. Hmm? my dear ìwọ má wọrí ní ẹ ṣe in fact i really appreciate you uh, but ma dá yín lójú pé tó ma rí thursday gbogbo ẹ̀ ti ma ready. is that a promise thursday. agbára lọ. ọmọ ẹ̀ kò ju thursday ẹ ṣe ẹ ṣe gan. báwo ni ṣe wà pa kí ló ń ṣe lójú ẹ ń dán. ọ̀ oh, bọ̀rọ̀ lẹ́tì ẹ̀ náà kọ́. oh I've missed you oh my goodness ibo ló wà Lola Jojo, wa jẹ́ kí mi ọ̀rẹ́ ẹ gbọ́. Hmm, mo kàn travel ìgbà kan ni mo rẹ̀ ti dé ó ti fẹ́ jẹ́ náà. ìwọ ọlọ́run ìwọ travel fún pa kan o rẹ̀ wá bu èmi pàdé ẹ gbọ́ o jẹ́ kí n gbọ́ kankan. ó kì í má bínú. kì í má bínú àwo mo bínú jọ ah, ah. kí ló ń ṣẹlẹ̀ mi ìrí ìwà àtàwọn pípì ìpapọ̀ mọ́. àṣìjọ ah, wà mí kò fún wọn space díẹ̀ hmm, ìwọ wo irọ́ ló ń pàṣẹ ó tún fẹ́ máa fi nǹkan pamọ́ fún mi. Hmm, kò sí kan ó kì í fọ̀rọ̀ pamọ́ fún mi jẹ́wọ́ kí ló ń ṣẹlẹ̀ mo mọ̀ ẹ́ pé ó ṣàmọ́ fẹ́ mọ̀ ṣá anyway big sister ni mm, big sister ó ṣàmọ́ lady tinú yẹn tinú èwo nìyẹn ah ok mo mọ̀ mo mọ̀ tinú mo mọ̀ tinú. àdàfo kó máa imagine kí big sister máa fi tinú kó máa fi ride gbogbo wa èmi ò dẹ̀ lè gbà àwọn tó kù lè gbà ọ́ ṣùgbọ́n mi mi ò lè gbà ni mo ṣe wọ́n pé kí n máa fi ọgbọ́n gbọ́ bá àwọn ṣe. ǹjẹ́ rẹ̀ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ ju gbogbo ẹ̀ lọ ṣé orí kọ́ ló ń ṣàmàṣàánú wa. bọ̀ ṣé mo kọ́ tí màá kọ́ advice ẹ̀ ṣáà máa ṣe jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ẹ̀rọ máa fi sùúrù tó gbogbo ẹ̀ ṣorí kò síbi téèyàn lọ láyè téèyàn ò bá àánú ọlọ́run pàdé kò yí ẹ ẹ̀yin kan ní kẹ́ra máa kí gbogbo ẹ máa lọ díẹ̀díẹ̀. kí ló wá ṣe nǹkan tó wá ṣe lèmi náà wá ṣe ṣé pé ìwọ náà mọ gan ọba ṣe ń. ọ̀rẹ́ mi má fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán. <laughs> ọ̀rẹ́ mi ó jájú ó jájú pè mí o. má pè ẹ̀ náà. ó ṣe gbọ̀ngàn. ṣe ọ̀rẹ́. ṣe ó dàbọ̀. Ah, kí ló ṣe. mo ti lọ sílẹ̀. a lọ síbo. ẹ nà ó. Ah, ah. mo rò pé ajọ́ máa wà ń bímọ jù ni. wà á bí kẹ́ mo ṣàṣọ fún ẹ pé mi ní sùtà ṣé mo reason tí mo fi tẹ̀lé wálé torí mo ti mọ̀ ẹ́ ti pẹ́ ni o mi kì í sùtà mo prefer kí n sòótọ́ ju kí n sọ onílé lọ. tẹ̀lé ṣírò pé gbogbo ìta ṣèṣe ìfara introduction lásán ni a ṣe máa bọ́ sójú agbami gan ni the mainstream. ojú agbami pẹ̀lú gbogbo ètò ti ṣe látàárọ̀. wọ́n mọ wọ́n mọ̀. Ah. ṣé ìwé ò mọ wọn reason tí mo ṣe tí mo ṣe máa ń bí fa pé kí n gbé wọ ni ó dojú láàrin àwọn tó kù ẹ̀ tí mo tún lè gbé wá sílé mi ah ah ah, ah listen ẹ èmi prefer pé kò sùn bí but tó bá dẹ̀ wá insist pé wò ó sùn bí hòtẹ́ẹ̀lì yẹn gangan ló mú ẹ àbí. I think that would be better. hòtẹ́ẹ̀lì ló mú ẹ wàá ṣáà ní sùúrù kí n freshen up. no problem. kẹ́ ẹ kúkú jọ máa lọ sọ́hún. all right no problem. <laughs> ẹ jẹ́ pé ọmọ yìí. báwo ni náà tẹ torí mo mọ̀ pé ohun tó sùn lánàá gbọ́dọ̀ yàtọ̀ sí ti jẹta. náà ah, gẹ̀dẹ̀ á sí yàtọ̀ kankan eh, mo sùn dáadáa náà yẹ mo sùn dáadáa ah, iná ò lọ mo tọ́ èsì ọ̀tún yìí sóònù jẹ́ fílò àwọn ìjọba yìí ti ń tra ìròyìn náà yẹn ò ṣẹ́jú mẹ́yìn. àwọn ah, tó bá jẹ́ yẹn o ìjọba ló ní yẹn fún mi. orí títí wa ni. omi yàlàyàlà kan bomi lẹ́nu táàbù kò dà sọ̀rùn ni ó ti yàtọ̀ sí tẹ́lẹ̀. Ah, that's good that's good. ìyẹn dà wá ọ̀rẹ́ ẹ̀yin lè sọ pẹ́pẹ́ ṣe welcome party o báwo lè tó ṣọ́tò. ọ̀ọ́ tó bá jẹ́ ti yẹn o àkọ́ṣẹ́ là ń ṣe. Ah, orúkọ fún jẹ́ oníkòjẹ dáadáa á jẹ́ jù mẹ́ lọ. <laughs> that's fine. mo ti rí tóbi bàbá. ẹ òkìkí kọ́. ọ̀ọ́ bàbá jalè. <laughs> àwọn ọmọ tó bá wọ́n á ah, yes but no make sense at back to left. that's good that's good I wan happy to hear that. ǹjẹ́ ẹ kí oúnjẹ tí mo jẹ jẹ jẹ jẹ lọ́sùn. Ah, orí ọ̀fẹ́ kọ́ ó ah, yẹ wọ́n tí ah, ìyá ẹ̀ bẹ́ẹ̀. àwọn làwọn máa yẹ bá a tí máa nọwọ́ sí ẹnu báyìí pé àwọn ẹ̀rọ yìí nìkan fún mi nìkan <laughs> fún mi. ìfà ó kàn develop sí lójoojúmọ́ oúnjẹ kan dùn sí ló ti wá ní àwọn tí inú ẹran kan báyìí ló kún fún mọ́ gbẹ wàá yìí rántí gbẹgìrì ẹran ọmọ mi ní máa gbé yàbẹ̀ ní gbogbo mi lọ kó káwọn jẹ lóhùn jẹ kò sí problem á gbé ẹ níbẹ̀ ní àṣẹ. mo ń gbọ́ ẹsẹ̀ mo ń gbọ́ ẹ̀ wò ó má bínú bọ̀dá mi ò tí ì dá mi lóhùn ni ẹni tó má ti dá mi lóhùn wá rí mi gbọ́ tó ló ń ṣe àpò mi kan. Ah, o mo ń ṣiṣẹ́ ni o. ara ẹ ló wà ah, wèmí fẹ́ jáde kó bá mi fi kíìsì tí màá fi kó tilẹ̀kùn. ọ̀rẹ́ sọ. kó ti dáadáa o. Ah, jimmy <laughs> báwo ni. ẹ ká sọ yọ kí ló dé tó jẹ́ ọ́ àlè tó lè rà. kì í họ̀gẹ̀ ṣùgbọ́n kò ti change o ti change mo lè fẹ́ kó realize pé àjọ bẹ̀rẹ̀ báyìí kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o dá má bínú ah, mo jẹ̀bi pẹ̀lú aláyè sórí nǹkan tó ṣẹlẹ̀ ni pé látijọ́ tí bọ́ọ̀sù ti dé lu yìí ọ́ ah, wọ́n ti kó gbogbo wàhálà ẹ̀sìn mi lọ́rùn wọ́n fẹ́ ṣe welcome party fún ọ́ tó fẹ́ lo èmi ni aṣọ tó fẹ́ wọ èmi ni eléré èmi ni gbogbo ẹ̀ ọrùn mi náà kò sí so nǹkan tó fà ibi tó worst day sórí gbogbo àwọn èèyàn tí ó fẹ́ wà ń bẹ pàpà èmi náà sọ́ni kí n wá wọn. Eh? so nítorí pé uncle bọ̀sùn wà lára ọ̀dẹ̀ ni òṣèré àyè tèmi náà má gbàgbé pé nígbà tí ó ti sin ọkọ̀ bọ̀sọ́ láràùnd èmi àti ẹni so onísìn tó wà láràùnd tó ráyè tèmi kò sí problem tọ́ǹkù bọ̀sùn bá ti wá ń lọ jẹ́ kán fẹ́ ṣe àǹbà dání torí èmi náà ní ráyè tiẹ̀ ń gbà yẹn. bẹ́ẹ̀ máa bá bọ̀sùn tó wúwo máa bì inú máa bì mo ti wàá dà bó ṣe wáyé. sórí àwọn ladies tán fẹ́ jẹ́ kán wá lọ́jọ́ yẹn ní ìmọ̀ bí mo ti fẹ́ rí wọn mo yẹ wá rí ẹ̀sìn ọkàn mi ṣe sọ ni ṣé gbogbo àwọn ọ̀rẹ́ pátápátá tó fáyín ni kò ṣáwọn <laughs> Ah, kí ló kàn yín ṣé wọ́n ló fẹ́ mú wọn ni. <laughs> bá mi ṣe gbogbo wọn abẹ jọjọ Ọlọ́run. Um, kí ni déètì yẹn náà. twenty seventh. this month or next month. this month ni na. Ah, twenty seven yẹn èmi àti mọ́mi fẹ́ lọ síbi kan. Oh, oh, oh, ṣùgbọ́n màá mọ bí n ṣe máa mú sí wọn lórí. Mm-hmm, ó bẹ́ẹ̀ tá a jọ bá mi mú sí wọn lórí kó o gé wọn dáadáa inú mi á dùn tó bá wà ń bẹ̀ náà. Hmm, story màá ṣàbàyàn organize so ibo ló tún dàbà. ọ̀dọ̀ bọ̀sùn náà ni alice jẹ́ tí mo gbà nìyẹn ẹ jákùjọ débẹ̀. kó o kúrú iṣẹ́ tèmi gan-an ṣe kórìbù kan tó wà lẹ̀ fún yẹn. sùúrì títọ́ mo ti jáde o kó tilẹ̀ kù. títọ́ màá rí ẹ lẹ́sà. dẹ̀ yé mi dáadáa but I'm not interested. Ah, Tinu, you are not interested. <laughs> but Tinu, ìgbà tí mo pè pé ká pàdé mi báyìí ò tiẹ̀ bá mi jiyàn rárá náà. It was all because Bushim disturbed me lórí phone. Oh, I see. well um, tinú nǹkan tó ṣe right okay obìnrin ní ẹ̀nà tí èèyàn bá kọnu sóbìnrin for the first time i mean ó normal ó lè fẹ́ take time ẹ̀ good there's nothing wrong about that okay. wọ́ọ̀ well, ẹ̀kọ́ tí mo fẹ́ kọ̀ mọ̀ ni wípé o ò you need to know me nǹkan kan tí mo fẹ́ kọ̀ mọ̀ nípa mi ni pé èmi àti ẹ̀tàn ọ̀tá ayé àtọ̀run ni wá. I don't deceive people at all okay mo rí ẹ mo láìkẹ mo dẹ̀ nígbàgbọ́ wípé èmi àti ẹ ọlọ́run kọ wá pọ̀ látòdì ọ̀run and that was why I proposed to you oh we don't get it wrong ah, look I'm not cut out for you just a mere relationship no marriage mo fẹ́ kí èmi àti ẹ fẹ́ra wa délédélé ni ó kì í ṣọmọdé wọ́n dẹ̀ máa ń sọ pé wà kò sọkùnrin gbòòrò kò sọkùnrin gbòòrò wa but consider yourself to be lucky you know um, wà tó bá tẹ̀ ní sọ yes nísìn mo fẹ́ kó fún mi ní time you know jẹ́ kí n ní access yẹ mo lè pè ẹ́ lẹ́ni time mo lè gbé ẹ jáde you know then you know the kind of person I am. Lẹ́yìn yẹn, you can take your decision. But ó dá mi lójú wípé hmm, tó bá fún mi láyè yẹn, within two weeks, you're gonna say yes to my proposal because I'm sure of myself. Tina, when you look straight into my eyes, and what you're gonna see there is love, real love. Austin. Yes. You need to give me some time. Time. Time. Well, I agree. Time is of essence in everything we do. I'll give you time. Well, I like you so much. So very much. Okay. Let's face it then. When you share, you sí nǹkan tó love. Ah, love ti kú ti pẹ́ nínú share. Ah, ọkùnrin ọkùnrin lẹ́bi tó bá mọ̀ kó ti nífẹ̀ẹ́ òun ó máa bọ̀ ẹ́ mọ́lẹ̀ ni kò ń jẹ́ kó jáde afẹ́ ní rules and regulations ẹni tó máa bá ẹni tó máa bá rìn ibi tó máa rìn sí ah, ah, má jẹ́ kí n gbọ́ rẹ̀ mọ́ láyé pé o nífẹ̀ẹ́ kí ló ń jẹ́ ìfẹ́ mo láìkẹ́ ni o káìpẹ́ ẹlòmíì ló bá mi dán irú ẹ̀ wò you're good night. I'm sorry ma. ìrìn méjì. gbogbo nǹkan láyé yìí sùúrù ni ilé ọkọ ilé ẹ̀kọ́ ni èèyàn gbọ́dọ̀ ní sùúrù ni sùúrù lèèyàn fi gbélé ọkọ o oríṣiríṣi ẹ̀gbin lèèyàn máa máa rí kò ń ṣètòrí nǹkan torí àwọn ọmọ tá à ń bí ni nígbà tẹ́ bá ń hùwà bẹ ṣe ń hùwà yẹ mọ̀ pé kò bójú mu àwọn ọmọ yẹn bẹ ṣe rò pọ́n kéré yẹn wọ́n kéré wọ́n á máa rí gbogbo nǹkan tẹ́ ń ṣe ìyẹn ò dáa ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹyin ojú ẹ̀ jẹ́ kó tán síbẹ̀ ó ti gbọ́ ìyá mi ẹ ṣe mà mo dúpẹ́ mà ọlọ́run á tún ti yín náà ṣe mà àmín ẹ ṣe àdúpẹ́. àmọ́ tó bá ti dé kò fúnlẹ̀ sàn méjèèjì kò bẹ̀ wọ́n má retí kan bẹ́ẹ̀ o. ó dà mà ẹ ṣe mà ó dà mà má bẹ̀rù ẹ ti gbọ́. ayé kò dùndùn ta ló lè mọ rìn rẹ̀ rìn àgbàrá òjò ń gbé tí a tó ń bọ̀rọ̀ ṣùpá orí amúlẹ̀ ṣe dáadáa ní Mr. Mọ̀sí ah, àbí bẹ́ẹ̀ ni. <laughs> ó ga o ó jàre ó mọ̀ pé yẹ̀ ẹ́ lẹ́nu. bẹ́ẹ̀ ni màá. orúkọ yẹn ti ó rí burúkú burúkú lọ́dọ̀ wa. ẹ ṣe máa. ẹ pẹ̀lẹ́ àkótójọ mẹ́ta kí ló wáá dé a ti ẹ̀ wo pé bóyá ilẹ̀ ń sá fún wa ni báyà wà gan la tiẹ̀ wá sá fún yín ni báyà wọn ni wọn tiẹ̀ mú yín wá ni o kò tiẹ̀ gbàgbé kankan yé wa. ó máa ń bísí ni màá. ẹ àwọn sọ bẹ́ẹ̀ bó ṣe sọ náà ni ó ní ẹ máa ń bísí ni. bẹ́ẹ̀ ni màá ẹ máa bínú ẹ pẹ̀lẹ́ mà ṣé dáadáa la bá yín ẹ pẹ̀lẹ́ kú tọ́jú ó ròyìn yín gan-an ọlọ́run àwa pẹ̀lẹ́ yìí náà ẹ ṣeun dúpẹ́. àmì ọlọ́run ń tọ́jú gbogbo wa pẹ̀lẹ́ bàbá mi dádì àti mọ́mì kọ́ ṣé kò sí wá ṣé ṣe ń lọ déédéé èmi náà ti ti rí i. Ah! Hmm. ọmọ mo rí i pé o ojú lọ sọ́jà. Ah! <laughs> ó jẹ́ ká wọlé. ẹ máa bọ̀ nílé ká máa sọ yòókù mẹ̀lẹ́ bàbá mi. bàbá tó dá Ah. àtọ̀rù tó dá gbogbo wa. Ah, ọ̀dà mi ká máa purọ́ pátì yẹn dùn. Ah, ah. ṣe ni Bọ́látúnjí organize party ẹ̀ bí party ẹ̀ ẹ bó ṣe àmójó mo jẹ fàájì mo. kí ló ń sọ yìí Túnjí ọ̀rẹ́ mi tipẹ́tipẹ́ ni ó ti sọ fún mi pé màá gbádùn pàtí yẹn mo dẹ̀ bá bẹ́ẹ̀. bọ̀dá mi dàbí pé kí pàtí yẹn máa tàn. ẹni sáàrùn yẹn la máa rí ẹ sí dàbí kí pàtí máa tàn bẹ́ẹ̀ ló ń jó ló ń jó ah wọ́n fi jó ṣe é ni. fàájì yẹn ti pọ̀ jù ẹ jẹ́ ká gbìn yẹn sílẹ̀ báwo ló ṣe ń lọ tibí ah, àtúndé wo tibí ìtajọ sọnà. mo ti ní màá fún ẹrú mi ò tí ì dé sẹ́ẹ̀. ẹ ah. ẹ. Ah, bọ̀dá mi ẹ má gbìn yẹn o ẹ má gbìyànjú wa rárá o ẹ jọ. ṣé kí n parọ́ fún ẹ ni bẹ́ẹ̀ o dẹ̀ fẹ́ kí n bọ́ ṣòkòtò tèmi kó máa wọ̀ alẹ́rù mi ò tí ì dé tó bá dé máa fún ẹ náà. ẹ fi yẹn lẹ jàre èmi tí mo ti fọ́n fọ́n ọ̀rẹ́ mi pé táwọn máa rí mi lọ́la báyìí gbogbo nǹkan tí màá ju àti lè jù láti gbà wo tẹ ti dé tẹ bá sọ pé ròyìn ò ti dẹ̀ ń sìn. Um, jẹ́ mi sí àbúrò mi ni oh. tinú. ẹ ká sùn. ṣé wàá òkè. <laughs> ẹ̀gbọ́n báwo ló ṣe ń lọ sìn. Ah, ẹ̀jẹ̀ ń sọ pé kí ni ọ̀rọ̀ tá a sọ ti ń kọ́. Ah, ah. ṣé fẹ́ máa tu lójú àlejò ni. ẹ wọ ẹgbàá gbẹ́jẹ̀ ń tu o. tu tú àṣírí ara ẹ lójú àlejò. à máa tú lọ́jọ́ ìlẹ̀ fẹ́ sọ tó bá ṣe gbogbo kí ni ẹ bá ṣe àti dé ẹ gbogbo nǹkan mi kẹ́ ẹ sọ́tọ̀ níṣẹ́ ti gbọ́. ẹni sá ẹun tí mi fi ń lè jà. ọ̀rọ̀ ẹ take care <laughs> ó dọ̀bọ̀. wàhálà yìí ti pọ̀ jù bí ṣe máa. Ah! Ah! ṣe máa burú ẹ ni. ní kókó pa mí torí mo láàbúrò ah jọ o so how are you. I'm fine. so ah, okay. Yeah. good I can see. Ah, ah, ah, ah. on the color block let's go. Cool blue ni o orange ni o. ó yẹ kó máa wà very very careful o káyọ̀pẹ̀ mi lọ́rùn sásìkò ìgbà tí wọ́n àti márùn-ún jọ ní argument ni mo fẹ́ kó ṣe nǹkan tá à ń sọ la màmá sọ. àǹtí tó rẹ̀ mo ṣe padà wá dúpẹ́ lọ́wọ́ yín ẹ wò tó bá jẹ́ pé ẹ̀rìn sásìkò táìmù yẹn ni mo máa yàn bá ráìdì mi gbé yín abẹ́rẹ́ bó ṣe ń pariwo mọ́ mi tó ń kígbe mọ́ mi ni. mo nítorí irú oyin lọ náà ṣe dárò àwa. <laughs> ẹ ṣe gan ma dúpẹ́ lọ́wọ́ yín mà. exit store. exit store. ọ̀gá ọjọ́ mi ló ń jẹ́ kí n lè yá sọ kílẹ̀ sí ìdàbọ̀. ọlọ́run ibi tó important. pixis ekule. ọlọ́run ká ní ẹ sọ fún mi pé lọ tí mo sọ pé wọ́n tí mi ò lọ kúrò ẹ̀mí mo fẹ́ sùn kí wọ́n á lọ ẹnu láti sùn ọ̀rọ̀ lẹ́yìn màmá mi lè mọ ara mi. Eh, ìwọ náà yẹ kó mọ̀ kí mi ní tẹ́ ẹ sí ṣáà. ìtọ́ tẹ̀mí sí ìgbà six ṣẹ́yìn nínú pọ́ọ̀sì ní kóńkó mi tẹ bá sọ fún pé right now ẹ̀yìn ìdánwẹ́kì willingly láìsí ìnilára ni màá fi yọ jáde fún inú wa. èmi ò fẹ́. ẹ jẹ́ àbùmùtọ́ nìyá mi ah. mo bu kòtò. káyipò wà lánàá yẹn ó máa dùn mí gan o. ó máa dùn mí gan because carry over ni four units cost báwo mo ṣe fẹ́ kárí ẹ̀rù fà ẹ ti ṣáà yẹ ènìyàn automatically. mo jẹ́rìí ẹ̀ ah. ọ̀rọ̀ ẹ̀ náà ń sọ lọ́wọ́. jọ o. sista i trust you. ah mo trust him. ẹ wo senator ó gbé wa lọ sí high level ó ga jù. àǹtí ah. <laughs> ẹ̀yin ẹ̀kọ́ sọ fún mi pé ẹni nìkan kan mo ṣe fún ẹni ó yá. èmi ò need anything ó yẹ kí n mọ̀ pé kán tó gbé lọ sí level yẹn tèmi gbọ́n àti gágùn. <laughs> a ní kẹ́ ẹ yọ̀ sí wa lọ́rùn. àǹtí ẹ sọ fún mi pé ẹ ní ìdí mọ́tò ó yá. mọ́tò. Ah, ah. àǹtí ẹ sọ. ẹ̀yin náà wọ́n ní fíìmù yẹn. Ah, òun ni ojú mi ṣáà lè tán mi jẹ mo dáhùn aṣẹ́wó aṣẹ́wó aṣẹ́wó lòun ò ní jẹ́ olóhùn ni jẹ́ ẹ́ eh, àbí òun ni bọ̀dá mi rò lọ́kàn láti fẹ́ ni. bẹ́ẹ̀ni ẹni tí mo gbèrò àti fẹ́ nìyẹn. bọ̀dá mi mo ní ẹ̀ lè fẹ́ láéláé. kí ni reason tí mo ṣe lè fẹ́. Ah, ẹ wo títẹ̀mí ní pé ẹ lè fẹ́. yẹ́mi sí ṣọ́tọ̀ wọ́n sọ pé mo lè fẹ́ yàn kí ni reason tí mi ò ṣe lè fẹ́ sọ fún mi bá bọ̀dá mi mi ìrírí ni kọ̀ọ̀kan bọ̀tẹ́ ẹ̀ lè fẹ́ ní tèmi ẹ̀ lè fẹ́ kọ̀ọ̀kan síbò kẹ́ fẹ́. you very stupid. wọ́n ah. sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó senseless. dáhùn mo mọ iye ọdún tí mo lò ń lo òyìnbó mo mọ mọ máa fẹ́ akátá ni mo wá dé nàìjíríà mo rí ẹni tó wù mí láti fẹ́ wọ́n sọ pé mi ò lè fẹ́. ó ń tọ́ra sọ reason tí mo ṣe lè fẹ́. Ah, ẹ ò bọ̀dá mi ẹ̀ lè fẹ́ ni mo sọ yẹn kò possible pé kẹ́ fẹ́ náà. shut up and get out of my house. ah o oh, ṣé o wọ́n ló máa pàṣẹ fún mi àbí o sick. ah wọ́n ló máa pàṣẹ fún mi ni ọ̀gá mi ọ̀gá mi. bọ̀dá mi bọ̀dá mi bọ̀ sùn hmm. ok èmi ò ní kẹ́ má fẹ́ o but. bá mi kàn fún ìfẹ́ rẹ̀ ah, ẹ jókòó ẹ ṣe wọ́n fẹ́ wá jókòó. Fancy! yẹ̀wò ẹ̀ka sọ̀mà kẹ́ ọ kì í màmá máa lò pé. ìtọ́jọ́ mẹ́sàn-án. àǹtí ẹ fẹ́ gbà. ẹ yẹ lè mi track. irọ́ ni o àwọn ò lè sáré fún mi. ẹ kò ní dúró. ẹ ra mà. ẹmí ìtàn kù mi àwọn ẹ̀gbọ́n mi ládùúgbò ni. Oh, àǹtí ẹ̀gbọ́n mi ló ṣẹ̀dẹ̀ láti abroad ẹ̀dẹ̀ mú ará abroad ní tó yẹ pé tó bá ṣẹ̀ dé àwọn kò ṣayé kò ṣọmọ kò ṣe gbò fàájì kò tó padà ìgbà tó wà fi lọ mi mo ní àà ẹ yẹn lẹ̀ mi èmi ní big sister kan tó yẹ pé àà rúwo lẹ fẹ́ tẹ̀ ní balọ̀dọ̀ ṣọmọ tó dúdú ní àbí ìtò pupa àbí ìtò ṣègà àbí ìtò ní gbogbo ẹ̀ sìn tó yẹ mo ṣe gbìyànjú wá bí kò wá. ó ṣe gan ni uncle ṣe wa ókè ṣé ẹ̀ ń gbádùn wẹ́dà wa yìí. it's okay ṣẹ́rí bíi tẹ dé yìí mo fẹ́ kẹ́ ìfọkàn yín balẹ̀ ṣẹ́rí mo tí ni màá fún yín tẹ́ a máa fi dé ìlú ìbò lọ́hùn ẹ̀rọ yìí hmm. kò yín ẹ̀hún dà bó ní bẹ̀rẹ̀ irú structure wo lo rò pé wọ́n fẹ́. Oh, ẹ̀gbọ́n láìkọ́ mọ́tò ṣe kẹ́ tó mọ́yàn dáadáa tó dúdú tó fún ara rẹ̀. ó ṣe òun òun tó pọ̀ síwájú. bẹ́ẹ̀ ni tó tún pọ̀ sẹ́yìn. ọlọ́run wọn náà mọ̀ pé oríṣiríṣi ẹ̀ ni mo ní lọ́wọ́. àmọ́ kò jẹ́ pé ó dùn mí díẹ̀ gbogbo àwọn girls ni ló ti jáde tán káwọn ṣe pé ìkóná wà ní kò bá tún easy fún mi èmi lọ sí Àbújá Dubai London bọ̀ kò bàjẹ́ náà o máa fi àwọn photographs kan wọ̀nyí anyone tí bá rí mẹ́ẹ̀ tí bá like ẹ jẹ́ kí ni mú bí a máa track ẹ̀ down wáyé ti padà sílé. ìdààmú àfihàn fún ti kọ̀ ẹ̀ ọkọ ẹgbà. ilé wa òkè. ewu ni. ilé ilé abẹ́ láìkí ilé. ẹ wò. ilé ìgbòho la fẹ́ràn sí. wow black spinky Sherry girl yìí ó ní lọ́ọ̀kan ṣẹ́rí kò sí ọkùnrin tó wọnú ilé ìwà ọmọbìnrin náà máa kọ́kọ́ mú ṣẹ́rí girl yìí ó ń ṣeré dànù ó lè ń lè bàjẹ́ ṣẹ́rí ọmọbìnrin yìí tí wọ́n bá ń gbé e lọ wọ́n á tún padà wà bá ní wọ́n á fi owó kún wẹ̀ wọ́n á tún fi kún tèmi bẹ́ẹ̀ ni ọmọ yìí ó ń ṣeré dànù <laughs> ẹ̀ ó kò jẹ́ pé lẹ́nu ọjọ́ yìí mi ì mọ nǹkan tó ṣe ó kàn ń sá fún mi ni mi ì mọ ibi tó lọ kò yé yín ẹ kò tó wá bàjẹ́ o ọmọ kan ṣẹ̀ṣẹ̀ dé ọ̀dọ̀ mi ọmọ inú ń ṣeré tẹ bá rí eléyìí náà ó kún síwájú ó tún pọ̀ sẹ́yìn ẹ máa láìkọ̀ òun náà ṣùgbọ́n tó bá yẹ pé lè sọ pé ẹ fẹ́ màá bá yín tíra kẹ̀ dáhùn ó fẹ́ sá fún mi ni àmọ́ mi ò ní gbà fún ẹ jẹ́ kí n mú fọ́tò yẹn ọ náà wá fún yín ẹ máa láìkẹ̀ gan. ẹ fún mi ní tẹ́lẹ̀. ọ̀rẹ́ mi ẹ má pẹ́. là ó ti ṣòro rí sí o ó sọ sí ni lẹ́nu ó tún buyọ̀ Yeah, how far? Yeah, mo wà, mo wà, mo wà. Ṣé o gbàgbé ọwọ́ alẹ́ yìí ni? Ó dàárọ̀ làkà tó dé. Ah, ilé tó ń sọ̀rọ̀ báyìí náà rẹ̀ mi. Ah, ó mọ ọ̀rọ̀ tó máa pa fún wọn tó máa fi kún un lé tó máa lọ mọ́jú ṣé ìwọ jọmọdé ni? You be small girl, why you dey talk like that? Màá take a personal gan. Alọ́mọ́jú ni sẹ́ẹ̀ fàájì tó bẹ́ẹ̀ <laughs> ó bẹ́ ta ó bẹ́ ta wá rọ́ tó máa pa fún ọmọ ẹ̀ ó fẹ́ kí n lọ gbọ́mọ mi ni ó ní fẹ́ ó jówú jù <laughs> yeah yeah yeah no shakings All right, then My expect it right, darling. bọ́sán kọ́ mi. ẹ̀rọ àwọn ẹ̀rọ àwọn. jókòó mo fẹ́ bẹ́ẹ̀ sọ jókòó ah. kò sí ayọ̀ ni jókòó bọ́sùn mo ní kí n pè ẹ́ ṣàkíyèsí ni o ọ̀rọ̀ tí mo bá lẹ́nu ẹ̀ tí mo bá tó ń sọ lọ́wọ́ ni mo ní kí n ṣí ẹ níyì o ṣé ìwọ náà mọ̀ wípé obìnrin kóbìnrin tó bá ti jẹ́ wípé ìwọ ló jábàálẹ̀ ẹ̀ òun ló gbọ́dọ̀ fẹ́ o ṣó ti gbọ́. mo ti gbọ́ wọn obìnrin kóbìnrin tó o bá ti jábàálẹ̀ díẹ̀ ló gbọ́dọ̀ fẹ́ ní tíwọ náà mọ̀ ní pòrò òdílé yín ni èèwọ̀ òdílé yín ni o ò ní ṣìṣe o ẹlẹ́dàá mi ìkúnlẹ̀ àbíamọ kò ní jẹ́ oníṣòro láyé ẹ o jọ torí ọlọ́run o tí mo ní ń sọ fún ẹnìyẹn o má gbàgbé o ẹ̀tọ́ lóun ló sọ pé o ti gbàgbé ní orúkọ jésù ní agbára ti jésù wa ọlọ́run ọba mímọ́ ọba àfàṣẹ sọ̀rọ̀ wá dúró tọmọ rẹ gbóhùn ẹ̀bẹ̀ wa wá dáwọ́lé ọmọ rẹ ọmọ rẹ ò tó ṣe ẹlẹ́ṣẹ̀ àti èmi tí mò ń gbàdúrà ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa ṣùgbọ́n ìwọ ọlọ́run sọ pé gbogbo ohun tí ó bá ti dé ó ti dé ohun tó bá tú ó ti tú ewé kan sì ní bọ́lẹ̀ láì ní agbára ìwọ ọlọ́run nínú olúwa gbogbo ohun tí a bá dé wá bá wa dé àmín tí a bá tú wá bá wa tú wá wà pẹ̀lú wa gbọ́ olúgbòhùn jésù kristi olúwa wa àmín. bí a ti ṣe ń gbàdúrà mo rìn nínú ìrìn àjò lórí àlá tí ẹ sọ pé ẹ lá àlá tẹ láàyè òtítọ́ ni ṣùgbọ́n olúwa ní kẹ́ má mi kàn kẹ́ má fòyà òun ti ṣẹ́gun aláì fún yín ó ní lótìtọ́ aláì ogun gidi ni ṣùgbọ́n ogun tóun ti ṣẹ́ ni òun kàn mọ̀ọ́mọ̀ fi hàn yín ni ìyẹn bí ti àlá jẹ́ ìkejì ẹni yẹn ò fẹ́ ṣe àlàyé àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún ẹni tí ah pásítọ̀ mi lè ṣàlàyé fún un ah, mi ò mọ bí ó ṣe máa fi ẹ wo. ẹ wo bí olúwa ní wíwà ń bẹ tí ẹ ò bá sọ olúwa ní kí n sọ fún yín pé àfi kẹ ẹ lọ bá kẹ ṣe gbogbo àlàyé náà látòkè délẹ̀ fún tí ẹ bá ṣàlàyé ìgbà náà ni ẹ máa rí ojú rere ọlọ́run àti ìyọ́nú ọlọ́run olúwa ní ó ní kẹ tó débẹ̀ òun àti dúró dè yín bẹ̀ onítọ̀hún ò ní bínú sí ká lọ ṣàlàyé tẹ bá ṣàlàyé ẹ̀ ń rí ojúrere òun ọlọ́run ẹ̀ sì bá ìyọnu ọlọ́run pàdé àjẹun tí olúwa wí ìgbé ni fún ẹni tí àwọn fúnná tó ń sọ ẹ tẹ̀lé ọ̀rọ̀ tí ọlọ́run sọ. àmọ́ bọ́dà bọ̀sùn ẹ ti ń jìnnà sílé olúwa ẹ túbọ̀ súnmọ́ Ọlọ́run Ọlọ́run nífẹ̀ẹ́ yín o èyí kúkú sọ̀wọ́ yín. ẹ alàgbà ẹ má bínú iṣẹ́ tí mò ń ṣe ni mo máa ń gba àkókò mi púpọ̀. iṣẹ́ yín àbí <laughs> lóòótọ́ Ọlọ́run sọ pé ìgbàgbọ́ láì ní iṣẹ́ ó dàbí òkú ẹnikẹ́ni tó bá súnmọ́ òun àbẹ̀nikẹ́ni tó bá fẹ́ sìn òun ò ní kó fi iṣẹ́ ìṣeré ṣùgbọ́n ẹ má jẹ́ kí iṣẹ́ gbà yín lákòókò débi tí ẹ máa gbàgbé ọlọ́run rí gbéyàn ṣiṣẹ́ ọ̀hún bí ọlọ́run ò bá wà níwájú àtẹ̀yìn ẹ̀ bí ìgbà tó kàn ń ṣe lásán bí oníṣẹ́ ni ọlọ́run oníṣẹ́ nílé oníṣẹ́ lásán ẹ súnmọ́ ọlọ́run ọlọ́run ó sì ní fi yín sílẹ̀. o conservation. ó fún kí ló ń ṣe kí ló ń ṣe. ẹ̀rù ń bà mí. Ah, ah. ẹ̀rù kí ló ń bà ẹ́. ẹ̀rù ń bà mí tinú. ó ṣàti sọ reason tí mo fi ṣe nǹkan tí mo ṣe ń gbà yẹn. kò ń ṣe nǹkan tí mò ń sọ nìyẹn. kí ló wá ṣẹlẹ̀. tinú. yes there. ṣùgbọ́n tí àlàyé kan tó ṣe fún mi nípa bọ̀bọ̀ kan báyìí tó bá ẹ láyé jẹ́ tó sún ẹ dé ìdíṣẹ́ tó ń ṣe tó ló bẹ ṣàṣemáṣe ìyọ̀n kankan nígbà yẹn ṣùgbọ́n tí. Tinu. Yes, rí. Bọ́sùn. Wọ́n á bẹ̀rẹ̀ ni. Ìwọ ni. Èmi ni. So ìwọ ló bá yé mi jẹ. Ìwọ ló lórí burúkú má ṣàǹfààní tó bá yé mi jẹ. Bọ́sùn. Ìwọ ló bá yé mi jẹ. Bọ́sùn bẹ̀rẹ̀ torí ọlọ́run sórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ṣẹlẹ̀ lórí ìyìn ọ̀rọ̀ yìí tí yóò ti ti dà kan orúkọ ọ̀run torí ọlọ́run jẹ́ kẹ́ ṣe já darí jì mí. bọ́sù get out of my house. má ṣe yẹn. má sánú lé mi bọ́sù. ní sùúrù sẹ́. bọ́sù tí ò bá bọ́ sánú lé mi bọ́sù tí ò bá bọ́ sí ìtánú lé mi. kí ló fẹ́ lọ mú bó ló lọ. bọ́sù get out of my house. Get out of my house! Idiots! Olóbùkọ́! Wọ́n náà ní sọ́rí mi! Wọ́n ní ibà tí ó ní wọ́n náà gbé ga! Wọ́n náà ní ẹ ló bọ̀ sùn ṣé dáadáa ni pẹ̀lẹ́kùjọ́ mẹ́ta àwa nìyẹn o ṣẹ̀ṣẹ̀ ń lọ ló wá ṣeun èmi náà wà dáadáa ibi tó fi mí sí mo wà o kò sí níbi tí fóònù ẹ̀ wà èmi mo ránṣẹ́ mo wá sọ́dọ̀ ẹ̀ ní sọ wá lọ nǹkan fún mi tó bá ti wọlé dé àní kò pè ẹ́ ilé bàbá mi ó ṣe ẹlẹ́ kí ló dé tó ń pè ẹ́ tó gbàgbé. mi ò fẹ́ bá sọ̀rọ̀ ní àǹtí. ò fẹ́ bá bọ́sùn sọ̀rọ̀ kí ló ṣe ẹ gan-an àṣà ni ẹ kó gbogbo ọ̀rọ̀ ká kó sí ẹ létí o máa gbọ́ náà ni aṣọ òde ń tàkùrù ìjọ́ ló fẹ́ ṣagídí dà ọkùnrin mélòó lórí tó wà ń ta ẹ́. Eh? àǹtí ẹ̀wò mi lè fẹ́ bọ̀ sùn mọ́ ọlọ́run á pèsè ọkọ tèmi fún mi. láago mélòó lọ́lọ́run fẹ́ pèsè ọkọ fún ẹ máa tán ra ẹ gbogbo ọkùnrin di sẹ́ńtì ni wọn ọlọ́run ti ṣe ọkọ tiẹ̀ fún ẹ lẹ́yìn pé kò yá dìímú kò gbá mú ṣìkìṣìkì ni ó wá ní òun fẹ́ bọ̀ sùn mọ́ adẹ̀ ń bẹ̀ à ń bẹ̀ sọ ó ti bẹ̀ ó ti ṣe gbogbo ẹ̀ kí ló tún fẹ́ kó ṣe ah, ah, tọkùnrin bá ti ṣe nǹkan tí ò dáa tó dẹ̀ ti bẹ obìnrin obìnrin yẹn láti juwọ́lẹ̀ kó gbà ni ó dẹ̀ takú eh? ó dẹ̀ tiẹ̀ tẹ̀ díẹ̀díẹ̀ ah hmm. oúnjẹ tó gbé karí kọ́ ni ó ń yẹn ni ẹ́. Eh? ló ṣẹlẹ̀ ẹ tún padà wá ni. dókítà mo ní ìdẹ́bìn kan ni. mo fẹ́ get rid of this pregnancy. kí ló ṣẹlẹ̀. mi ò fẹ́ bímọ tí ò ní bàbá ni. in what way. ẹni tí mo lóyún ìfún last week ló kú. oh god oh apẹ̀lẹ́ uh, ah, sorry uh, but. Um, ọ̀gá ò wá mí pé kẹṣẹ oyún tó wà nínú yìí kódà in fact kò kò kò yẹ kí nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ ọlọ́run má jẹ́ kárí nǹkan aburú kò it's not good and apart from that ṣẹ́rí hospital tí wàtá wà yìí a kì í ṣe irú nǹkan bẹ́ẹ̀ it's not good kò dá ó máa ń ba orúkọ àwọn iléeṣẹ́ kan jẹ́ ni kò dá eh, it's not good then mo fẹ́ kẹ́ mọ̀ kankan ṣẹ́rí ìgbà tí a carry out uh, test lórí ọ̀rọ̀ oyún yẹn a discover nǹkan kan ó dẹ̀ lágbára díẹ̀. bí kí ni ẹ sọ. fine ṣe rí ẹ ẹ lè ṣe oyún yẹn yà pẹ̀lú test tá a ṣe yẹn ẹ lè ṣe oyún yẹn tẹ bá dẹ̀ sọ pé fẹ́ fagídí iṣẹ́ àwọn nǹkan kan lè ṣẹlẹ̀ o tó dẹ̀ máa jẹ́ nǹkan àbúrò yà. Yeah tẹ́ bá fagídí ṣe ó possible kí olódì yín kó kú tí yẹn ò bá dẹ̀ ṣẹlẹ̀ á jẹ́ wípé ẹni lè bímọ láéláé nìyẹn ṣiṣẹ́ wa wà òkè it's not good but i mean ẹni tẹ̀yàn lóyún fún okú yẹn ò ń ṣe new thing ah ẹ lọ sọ́dọ̀ àwọn ẹbí ẹni tí ẹ lóyún fún yẹn kẹ́ ṣàlàyé pé ah ìgbà tọ́mọ yín wà láyé o tí àdìjọ ń ṣe ọ̀rẹ́ sí ọ̀rẹ́ o ọ̀rọ̀ yín wáyé láàrin wa o fine tàbí kẹ́ pé àwọn mọ̀lẹ́bí ti yín kí wọ́n tẹ̀lé yín débẹ̀ kẹ́dẹ̀ explain ara yín wọ́n máa reason pẹ̀lú yín náà. oníjàkárí ẹ̀kan burúkú it's not good at all at all. Hmm? máa jẹ. ẹ jẹun. ẹ wo ọkọ mi. mọ́mí ẹ jẹun yín kẹ́lẹ́ lógún. máa jẹ mo ṣe wà òkè báyìí ó mọ̀ pé mi ò fẹ́ rush jẹun. ó ṣe ọkọ mi ó máa tọ́jú wọn náà. mọ́mí. òun fọkàn ẹ balẹ̀ ṣé o rí gbogbo tó bá dé báàyàn láyé yìí jẹ́ ká gbàgbé àkọọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run àti kọ́ ipò máa ṣẹlẹ̀ tó bá jẹ́ títa àìsàn tó ń ṣe mí mo fẹ́ kó fọkàn ẹ balẹ̀ kó o ṣe kí ni kó o fọkàn ẹ balẹ̀ o kì í ṣe àìsàn yìí ló máa pa mí lágbára ọlọ́run mi ì ní kú ikú kúkú kan ẹ sórí gbogbo tí bàbá ò lè dúró ṣe fún ẹ nírìírí mo ń ṣèlérí fún ẹ pé lágbára ọlọ́run máa ṣe jù bẹ́ẹ̀ lọ. àmín o. wàá gbó wàá tọ́ wàá dàgbà wàá ṣoríire lójú mi báyìí. àmín o. àgbà níjó ẹ̀yẹ báyìí màá jókòó màá ya gèlè màá jójójójó inú mi á dùn. àmín. ẹ eh, ó kàn wulẹ̀ ẹ ṣe ọmọ olókùú bẹ́ẹ̀ ni àní sí pẹ̀lú òkú ẹ̀ ara mi máa yá ṣó ti gbọ́ mi ò ní fẹ́ kó máa ronú rárá torí ọ̀rọ̀ mi ṣó ti gbọ́ kan. yes ma. pẹ̀lẹ́ ọmọ akéré má kéwọn ọmọ akéré má ṣojú ọmọ oníṣu ńlá àrógùrò bẹ́ẹ̀ nílé ọkọ mi ṣé ọkọ mi wò. ẹ forí kí ilé mọ́ mi ẹ jẹun. ga ọ inú mà níkà ọ tó bá ṣe pé inú ṣe ṣíbi igbá àbáríkan àṣebí bọ̀ sùn. ìta òpè tójú bá kúrò ń bẹ ọkàn ò lè kúrò ń bẹ. elkan mọ́mí jésù àgbọ̀ ti wà ọlọ́run ò ní padà lẹ́yìn wa. broda Bọ̀sún hmm, yorùbá tó sọ̀rọ̀ wípé ìyẹn ogún ọdún a máa gbóná kì í ṣe pé gbígbóná wípé ó máa jó èèyàn lọ́wọ́ ohun tó ti ṣẹlẹ̀ kì í tán bọ̀rọ̀ ni ó tún lè rìpíìtì ra ẹni iṣẹ́ ọlọ́run ni ò kì í ṣiṣẹ́ yìí méjèèjì o ẹ̀yin travel ẹ lọ sí lóyìnbó pẹ̀lú gbogbo ọdún tẹ lò lọ́hùn ẹ fẹ́ obìnrin kankan àgbà tẹ tún padà dé orílẹ̀-èdè yín tẹ̀yìn àti sista tinú tún wá pàdé ní ìtò fi hàn pé ọlọ́run fẹ́ ṣe nǹkan àrà tó dáa láàrin ẹ̀yin méjèèjì kí ló dé tí ẹ gbà fún ọlọ́run gbogbo wà burúkú tí ẹ ti hù sí wọn òun ló fà á tí wọ́n ṣe ń bínú ṣùgbọ́n máa ń hun èmi láti bẹ̀yìn sista Tinúkẹ́ má bínú sí broda Bọ̀sùn ẹ kì í ṣọlọ́run bí ọlọ́run ṣe pé ìrìn àjò yín òun ló ṣẹlẹ̀ yẹn ṣe gbọ́. Mm, ẹ ṣe jàre ẹ ṣe gan ló wà pẹ̀lú yín ìbínú kí ló tiẹ̀ fẹ́ bímọ téèyàn bá fẹ́ bínú á kọ́kọ́ ro nǹkan kan kan tí ò fi lè jẹ́ kó ń bínú láéláéláé ọlọ́run má jàre ṣé oyún tó wà nú ẹ̀yìn sí ń bẹ́ni tó ní náà nígbà tó bá wá lóhùn bínú irú bínú wo nìyẹn ó gbọ́dọ̀ gbàgbé ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni kọ́ máa béèrè àníyàn wọn níṣó. ẹ ṣe tí inú àdára ẹ̀ ní rí ìdààmú mọ́ àtẹ̀yìn àti bọ́dọ̀ àbọ̀sùn ẹ sì máa gbé pọ̀ ọlọ́run á sì fi èso rere sáàrin yín ṣùgbọ́n ẹ mo fi jésù bẹ̀ tínú bá ń bí yín ẹ rí màmá wa yìí ohunkóhun tó bá tún ṣe fún yín tó bá ń dùn yín ẹ gbìyànjú rí wọn ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí mo dẹ̀ mọ̀ pé ó ti tọ́nu yín abẹ́yìn náà ní ọ̀rọ̀ kan àbí méjì tí ẹ fẹ́ sọ fún ìjókòó yìí àbí broda bọ̀sùn ẹ fẹ́ bá sọ̀rọ̀. kí ló fẹ́ sọ kò ní nǹkan kan tó fẹ́ sọ wò ó yá lọ́bọ̀kọ ẹ. ẹ dìde kí ẹ súnmọ́ ọkọ yín kẹ́ tiẹ̀ fi ìfẹ́ hàn kẹ́ so mọ́ra yín káwa gan lè mọ̀ wípé ó kò sí wàhálà mọ́. ó yá ó yá yá wọ́n kọ ẹ̀ bàbá mi ah, ah. ọjọ́ náà lè bí àná káre. ẹ má bínú jésù àwọn pẹ̀lú yín. àmín. méjì láàyè o ìrìn méjì láàyè o ibi àti rẹ ire àti bíi orí jẹ́ rírè láyé mi ibi rẹ̀ mi ò mi lé. ayé fúnra ẹ ó pé méjì o ayé nínú bẹ́ẹ̀ ó níta ìrìn ni ire àti ibi ni jù bí lọ torí tìbí tirẹ̀ la wáyé ire ayé tí gbogbo wa kó pọ̀ jù bí lọ. ìrìn àjò méjì láàyè o ìrìn méjì ni ìrìn méjì láàyè o ibi àti rẹ̀ ire àti ibi orí jẹ́ rí.